ẹ̀dọ̀kí ìròyìn lórí bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv ẹ tú ni mo pè é mo bá yìnbọn fún un ọdẹ kan tó ń bẹ nílùú ondo sunday olúbùsàdé ló sọ̀rọ̀ yìí ó sọ pé ẹ tú ni mo pè ọkùnrin tó ń dá ẹmu tórúkọ rẹ̀ ń jẹ́ kẹ́hìndé kẹ́hìndé tó yìnbọn fún ọ̀hún ló jẹ́ ẹni ọgbọ̀n ọdún ìlú ondo nìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ lẹ́yìn iṣẹ́ ni sunday olùbùsàdé tó jẹ́ ọdẹ sọ pé kí òun dọdẹ lọ láti lọ wò ó bóyá ọwọ́ adẹ lóko lójijì ni mo bá rí kinní ọ̀hún nínú igbó mo ta níbọn ìgbà tí mo débẹ̀ ni mo rí i pé èèyàn ní ẹtu ni mo pè é tẹ́lẹ̀ ha irú kí lèyí mo yá tètè mórílé àgọ́ ọlọ́pàá mo sì ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn náà àwọn ọlọ́pàá lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ wọ́n sì gbé òkú rẹ̀ kúrò níbẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí Sunday Olúbùsádé ti di èrò ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá CID nílùú Àkúrẹ́ fún ìwádìí wọ́n ní ó nílò láti ṣèrànwọ́ fáwọn nínú ìwádìí táwọn ó ṣe lọ́rọ̀ tó jáde lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé wọ́n ti ta àwọn lólobó lórí àkọlù ìgbẹ̀san tí àwọn kan ń gbèrò rẹ̀ lórí ikú Kẹ́hìndé nílùú Ondo agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmi Ọdúnlámì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó sọ pé ìwádìí ń tẹ̀síwájú wàyí o ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2014 ni wọ́n ṣàkọlù irú ìṣẹ̀lẹ̀ ọdẹ kan tí òun náà wípé ẹtu lòún fẹ́ pa tí òun sì yin ìbọn lu ènìyàn ó ní èsì ló jẹ́ orílẹ̀ ìlúgùn nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lèyí ti wáyé irú èyí mìíràn tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun sí ìmáàmù ọmọ ọdún méjìdínlọ́gọ́rin ìyẹn seventy eight ní abúlé alágùntàn ní orílẹ̀ Òwu níjọba àbílẹ̀ ayédáadé nípínlẹ̀ Ọ̀ṣun ọdẹ tó ṣekú pa àmàmù yìí sọ pé ẹ̀tù lòun náà pé ìròyìn sì gbé e ní oṣù kẹrin ìyẹn ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n lọ́dún 2022 yìí pé ń ṣe ni òun rò pé ìmáàmù yẹn ẹ̀tù ni. ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2013 ni ọdẹ kan náà sọ pé ń ṣe lòun rò pé ẹ̀tù lènìyàn tó ń yìnbọn fún ìyẹn sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀ adó-èkìtì lèyí ti wáyé ọ̀rọ̀ rèé o ìyàwó ló kọ sí yín ìyàwó lẹ́yìn fi ń wò ó ìlú gángan lọ̀rọ̀ lé ayé bó kọ̀ wájú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sọ́mọ ẹlòmíì olúwa má jẹ́ ká rìn níjọ́ tẹ́bi pọ̀nà má jẹ́ ká rìn níjọ́ àjò àìlọ́ọ̀dé àti gbogbo olólùfẹ́ bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jẹ́ ìkànnì tó ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa kí ẹ lè máa rí wò ẹ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ like ẹ kẹ comment ló bá tán gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà nìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ojúlówó ìsọfúnni ẹ máa wò ó lóní bẹ̀m̀bẹ̀ yẹ̀kẹ́.